ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìlànàfẹ́ wà àwọn kó máa yí tí wọ́n gbé lọ́rọ̀ pé àwọn kan jẹ́ ìfẹ́ ìfẹ́ ìwọ́n ti pẹ́ pé ó ní láwọn ní ìgbẹ́ láti jẹta orí ilẹ̀ tí ó ìfẹ́ tí a bá fi mú ìjà ọkọ̀ wọ́n ti ẹ̀kù sí ní ìjọba ìmáà ìjẹta lọ́ọ̀dà náà wọ́n ti ẹ̀kù sí ní ìjíríkì mọ́túmárì yìí wọ́n ti bá wọn bí ti ẹ̀ lórí àwọn bẹ́ẹ̀ tó náà. Kọ́jà wa sọ fún wa pé ra dáàbò dájú ló yà dáàbò. Ẹ̀rọ ló ń yà àwọn ìlú wọn ń yẹ. Alákùbá alákùbá ló bẹ̀rẹ̀ fún wa. Ẹ̀rọ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ẹ̀rọ tó jẹ́ ẹ̀bá ìlú lọ ẹ̀bá ìlú lọ olùkọ́ ìlú. Nígbà tó tẹ̀lé máa gbà pé àgbòdókọ́ sí ìdókòó ní olóòtú lọ́rọ̀ dáa. Tọ́wọ́ ẹgbẹ́ ti máa tẹ̀lé ìpè ìpè pẹ́sọ̀ dáa. Gbogbo àwọn èèyàn kan bẹ́ẹ̀ fún ayé bẹ́ẹ̀ pé kì í bá wọn lù wọn wọ́n ti wà lára ní oṣù mẹ́wàá bá ń lè rọ̀dá láti lọ ẹ̀mí lọ́dọọdọ pé èyí tá a ń lè fi ọgbà wá dàbí. Kọ́lọ̀ ń kàwọn náà ní ojú ìwọ̀n abilẹ̀ kọ́ ọ̀pọ̀ abilẹ̀ kọ́lá ní ọlọ́run kọ́lá ní ọlọ́run. Kí ọlọ́run wá ti wẹ̀ náà ní ọlọ́run délẹ̀ ẹ̀rọ náà kan lẹ gbogbo ètò tó yẹ kó tò àtọwọ́ ẹ̀dá omi tò. Àwọn tí wọ́n yẹ kó ní ọ̀dà kó máa lọ kò ní sọ̀kalẹ̀ ọlọ́ba ní sọ̀kan náà kalẹ̀. Bí ní sọ̀kalẹ̀ rẹ̀ ṣe é ṣe mà. Ọ̀dẹ́ ìlú wọ̀ lọ́dọ̀ọ́dọ́. Ìṣọ́ tí o lọ́pọ̀ wá sí o rẹ̀ ní wá sí o kẹ́sàn wá lẹ́rẹ̀ ní ìyá lẹ́sẹ̀ ní wà àwọn fi ọlọ́run àdìjọ láti rọ̀ wá pé pọ̀ lọ. ọlọ́run ti wọ́n lọ láàárọ̀ bí ọlọ́run ṣe gbogbo ẹgbẹ́ ti wọ bàbá yẹn láti kí wọ́n máa ń lọ sí ẹ̀ka àti àwọn sàmà. Lá àwọn ọ̀dà kọ̀ ọ̀dà ìlà ìlà. Tọ́ lẹ́yìn ayẹta mẹ́ta iná ọdún ọdún tó wà ọjà ya ọgọ́rùn-ún lé kan àti ọgọ́rùn-ún lé méjì méjì. Àkọlé ẹ̀rọ bá gbé. Ìjọba ìwà máa rọ̀ èdè. قالوا المنافقين المتخلفين عن الجهاد في غزوة تبوك ìdùnnú àwọn ọmọ náà lù sí ẹgbẹ́ ọlọ́dà ń kó dà ń kó wà ní ilé pẹ̀lú náà kalẹ̀ lórí ọmọ ìfẹ́ẹ̀lì ìfẹ́ tó bàbí jẹ́ tó bàbí jẹ́ tó bàbí jẹ́ jù á ìfẹ́ tó lẹ́ta ẹ̀wọ́n olùdó ọmọ olùdó ọmọ olùdó ọmọ olùdó ọmọ olùdó ọmọ wa á olùdó ọmọ yìí kò ní ẹrú gbọ́rọ̀ Bẹ́ẹ̀ni gbọ́dọ̀ bàjẹ́ bí ìgbà sílẹ̀ ìgbà lẹ́yìn. Gbogbo ọgbẹ́ ní ìdàgbé òwò rẹ ní òwò tó tó tó ní òwò àwọn. Àwọn àkọọ́lẹ̀ ẹ̀kún bẹ fún bá jẹ́ àwọn ọmọ àmọ́ àwọn sábà díẹ̀. Àyẹ́ máa wọ ikú rẹ̀ báyìí. òun náà lẹ̀ tó jẹ́ ẹgbẹ́ ọmọ ẹlò náà fún ọmọ ẹlò náà jáde lórí òun náà kọ́ wọn ní nǹkan gbogbo à nígbò já ẹwọ́ yìí ẹ sọ àwọn obìnrin di ẹjọ́ ọmọ rìn ní òwò lójú àwọn ogun mú wá láàrin ìwò yìí yóò wá lórí yẹn náà àti mo wá ń lò fáwọn ìlú ogun àtìmọ̀tàkárì bínà àwọjẹ́ta kálábà tí wọ́n tó kú pé àwọn ológun tàbí wọ́n lọ. Àpọ̀jẹ́ náà mọ ọgbọ̀n nílò yìí. Láàrín láti. Àwọn ológun ńlá ìrìn àjẹ́ ìgbọ́ tẹ̀rọ yìí. بسم الله الرحمن الرحيم فرح المخلفون بمشيته إلى رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنبئوا بالحرب الحرب قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون يفهمون قليلا ويجلبون كثيرا جزاء بما كانوا يكذبون وعلى المخلقون بمقعدهم خلاف رسول الله وكانوا أن لو كانوا يفقهون ليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون أولئك بسم الله الرحمن الرحيم المخلفون بمقعدهم خلاف رسول الله وكره أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تزروا في الأرض قل نار جهنم أشد حرا لو كان نوم يتوقعهم فرح المقلقون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحرب قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فرح المخلفون بمقعدهم خلاف رسول الله náà àwọn àwọn tí wọ́n lòó àwọn tí wọ́n ta fúnlé àmá àwọn kọ́tẹ̀ òbí ní káwọn gbólóhùn láti àkúnlẹ̀ ẹ̀yìn ilé wọn ní tí a bá wà àkọlé tí wọ́n fún dẹ̀fí wọ́n fún ní mùtàkà lè fi nà. kí ló dé náà mọ̀tọ́ pé parí ẹ̀ mùtàkà lè fún nà torí parí ẹ̀ mọ̀lá nà fún nà. Fàrí àlùmọ́kànlá fún náà bí mọ́tà dúró rẹ̀. Lè láàárọ̀ tó rẹ̀ láàárọ̀. èyí tí wọ́n fi ṣe tí wọ́n ṣe ọlọ́run bá wọn gbé jáde èyí tí wọ́n gbẹ̀yìn rẹ̀ fún wa jáde. aya yi àwọn ní bí yóò wọ́n báyìí láti já sí wọn láti fi jẹ́ ẹ̀rọ wọn pé kí ẹ bá nẹ́ẹ̀ lọ àwọn nẹ́ẹ̀ wà ní. mo há nà fún ẹ̀ ní àwọn tá a dájọ́ kò nílé káàdì wọn lọ mo há nà fún. wọ́n tó wọ́n bá wá ní ẹ̀rẹ̀ kan tó kọ àtẹ̀ ní ìgbà. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله ẹ má rò pé lọ́bẹ̀ lọ́dún tó kọ tẹ́ẹ̀dọ̀ náà yìí ẹ má rò pé bọ́yá wọn ní ẹ̀dá wọn fẹ̀sẹ̀ lu wa àwọn akẹ́kọ̀ọ́ láti ẹ̀ náà ọlọ́dún yẹ̀ ẹ̀dá ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ yìí débẹ̀ wọ́n ní ká sí ìkànnà ló yẹ wọ́n ní á sì rẹ̀ ló yẹ bí ìbá ti lè kọ́ ńká kọ́ ńká kà nínú. nígbà náà lè lo kankan tí ó yẹ kó ròyìn lọ kí á lọ́wọ́ mú jáde gbé òde ìjẹ níjẹ wọn. Ìdí tó padà lọ rí sí náà lọ lọ́wọ́ àti ìjọba ti wá láyé. Ọlá àjẹ́ ìdí àwọn àjọ àwọn àjọ orí oṣù tó rí lórí òun. Ọgbọ̀n ọ̀tún. Kí ọkùnrin lè sọ́ra kó lè sọ́ra nínú tí ò ní sakọ sí nínú ẹgbẹ́ èèyàn gbọdọ̀ sakọ sí rárá gbọdọ̀ àbá nínú ẹgbẹ́ èèyàn máa bá ṣiṣẹ́ ṣé yóò tún máa bẹ̀rẹ̀ sí dàpọ̀ òkè ìyẹ́ nílẹ̀ rẹ̀ sí dàpọ̀ òkè rẹ̀ èèyàn rà mí. Wọ́n rẹ̀ ń ṣe kìí. امام وإمام جی رول رہے ہیں یہ رول یوں فرح اللقلقون بمقعده إلى فرسول الله wọ́n ti dá jẹ ẹja máa yá dúpẹ́ mọ́rọ̀ dúpẹ́ mọ́rọ̀ dúpẹ́ mọ́rọ̀ ìtura pa láǹfà níra níbi ìwé kí ló ọlọ́run tó bá tó Àdàpọ̀ Yẹ́sàdé àmútàlákùn bẹ́yàn yẹ̀mí ìyàrá mi ọ̀rọ̀ tó Bẹ́yìn ìrìnlẹ̀ àmì àmì láti láti yóò àẹ̀gbò Ìyẹ̀ ṣáàrí bèèrè bẹ̀kún wà láti ìgbẹ̀kọ́rí kí jẹ̀bí jẹ́ wà máa dáàlìkà àyàwó ìgbẹ̀ àrí. Ọ̀rọ̀ ìjọ́ ọ̀rọ̀ ìpapàrọ̀ Dia tidak mengangkat hukum dia. Hukum orang dia kali ini jadi. Awal dan hukum. Dia sebenarnya awal ini. Yo, ikut orang tolong. Yo, kami masih di. ويأتي بخلق جديد Orang joko lorok yang mati, ini kan tu bi, bi apa wọ́n láti mọ̀ pé ìwọ̀ wò. Ìyẹ̀ṣẹ́ àjòdè ibẹ̀ kan wàyá sí ìgbẹ̀rọ̀ rẹ̀ ṣe jẹ́ tó bá fẹ́ òun pẹ́ ìwò bẹ̀ wà pọ̀ àwọn ìrìnà tó tó wá. Ẹni tí ò rí lápọ̀ ìjọ lọ́wọ́ kókè ẹ máa ayé ìdílé yèrè bá rẹ yóò lọ bá bá ń kárẹ ọ̀rọ̀ lọ àbọ̀ ọdún lè bá bá ọdún náà yí wa à ìdúró lọ kó o yẹ ní ọlọ́wọ́ rárá tí ọlọ́wọ́ kankan á fún tó ti hàn ìgbé ẹ̀ yàrá tí ọ̀rọ̀ yìí yọ̀ ní ẹ̀sìn dáadọ́ àwọn ọdún wọn kọ̀ ẹ̀ máa ń tẹ́lẹ̀ ní ẹ̀ bá àwọn àwọn ìgbà kan ẹ̀ka kọ́kọ́ òrìṣà ọkọ náà ni ọ̀rẹ́ ọkọ láàyè ọkọ òwò ọkọ olúwa ẹ̀yìn obìnrin tẹ́lú ìdá tẹ́lú ìdá kíkì bẹ́ẹ̀ dá nínú ilẹ̀ lọ́ka ìwé fi máa tàdé inú ilẹ̀ kẹrẹ́rẹ́ ọmọ náà òwò lẹ́gbẹ̀ẹ́ lọ ẹ̀yẹ̀ bàbá náà wọ́n lè lo ìdáwọ̀lẹ̀ lórílẹ̀ arábìnrin bàbá rẹ̀ wá wà ó bàbá rẹ̀ wẹ̀. Bàbá ọ̀rẹ́ òní sọ́lẹ̀ ìdàgbò òní rẹ̀ gbèrè ọkọ̀ kan ọkọ̀ wò. Ó lè sọ́lẹ̀ sọ́nú tó fẹ́ mi lé ọ. Kò lè sọ́lẹ̀ sọ́n. Bọ́lá lábára àti ìrẹsẹ̀ fún ọ ní ìbájú ẹ̀dí fẹ́ mi lé ọ. Béèyàn bá rí obìnrin há fún. Béèyàn bá rí obìnrin há fún Ìsìláàmù gbogbo ẹ̀. Gbogbo náà àtòkè àtílẹ̀. Pé ó dì bá. Ó ní ẹlẹ́à. Owó ní ẹlẹ́à lé. Dọ́kítọ̀. Ó tẹrí bá fún àti ọlọ́run ọmọ jẹ̀lì bábà. Ó sì lu ẹ̀há ìdáadáa. Ó lè lu ẹ̀há ìdáadáa kò máa bọ́ra lábẹ́ rẹ̀. Ẹ̀hẹ́n ẹ̀ wọ́n mọ̀ tó ń bẹ̀ ajẹ́ báhùn. wọ́n mọ̀ tó ń bẹ̀ ajẹ́ báhùn. ẹlẹ́ àtúmọ̀ lẹ́rù ojú. ẹlẹ́ àmọ́ lẹ́rù ojú. ẹlẹ́ àti ìṣẹ́ṣẹ́ rẹ̀ lóbò. ẹlẹ́ àti ìṣẹ́ṣẹ́ rẹ̀ lóbò. ó ti obìnrin wá dúró tán fọ́lọ́hun. obìnrin wá lọ tẹ́lẹ̀ bá fún ọ̀sẹ̀ ọlọ́run lọ́bẹ̀ ilé rẹ̀. kò sí kò sí jẹ́sì tó gbé lọ́wọ́. òdè lẹ́mìí láburú tá méjì tó gbé lọ́wọ́ kò sí tó lè ṣe tó pé tó tó kò sí tó lè ṣe fún tó lè tà tọ́lá òbí ọ̀sẹ̀ fún àwọn ìwọ náà wá dọ̀pọ̀ ẹlẹ́à wọ́n náà wá dọ̀pọ̀ ẹlẹ́à abọ́rùkọ́ ọ̀pọ̀ ẹlẹ́à dùn jẹ́ ni abọ́rùkọ́ ọ̀pọ̀ ẹlẹ́à dùn jẹ́ ni ìmọ̀ ń wo àwọn míì inú olówó ohun ọmọ bẹ̀rẹ̀ tó yàwó wọn wà ọmọ wọn lò nínú olówó náà bọ́ọ̀nà Ìyàwó mi wọ àbálàrú ẹ. Ọ̀yọ́ yà máa lọ ọ̀run dé ni. Yọ́ yà máa lọ ọ̀run dé ni wọn ò bí dáa wọn ò bí dáa ẹ máa òun ti kọ́ lẹ̀ pé òun ti kọ́ lẹ̀ pé ọkọ̀ dà nílẹ̀ ọkọ̀ dà nílẹ̀ kò jẹ́ pé gbogbo ayé rẹ̀ ọ̀hún ló wà. àwọn òun ni gbogbo ayé rẹ̀ wọ̀ wọ́n yà pọ̀ dànù ni wọ́n yà pa kó ni wọ́n yà pa yí ẹ̀ kó ni. ó ti lówó ó dẹ̀ lówó ó ti nípò ó nípò. àmọ́ ká wá bá mi ní kọ̀pẹ́kọ̀ká tó bọ́nu wà mí lánàá yìí. àbẹ́rẹ́

Gbogbo ti bẹ́ẹ̀lẹ̀ yìí. Gbogbo ti bẹ́ẹ̀lẹ̀ yìí pátá. A tabadáwa sí mẹ́wàá. Tabadáwa sí mẹ́wàá. Ìyẹn mẹ́ta ìdá mẹ́ta ń bẹ sí wọ́n fẹ́ sọ̀rọ̀. Tó fẹ́ mẹ́fẹ́ tó tún bá tọ́lọ̀ bá kọ́ bá o. Pẹ̀lú ìlọ́rọ̀ ọ̀rọ̀ ìdílé. Nítorí ìdájọ́ wáyé. Ọmọ ìyá ńlá ni nílùú báyìí. wọ́n ọrụ ọ̀rọ̀ mi ó pé káàdé ha obìnrin àwọn. ọmọ dáadáa lọ pé ẹ̀nà wọ́n tẹ̀sí ilé ìyẹ̀ta àbáta orúkílẹ̀ ìrìnjọ tó wò nílé. bí wọ́n bá ń ṣe àgbà gbẹ̀rọ̀ lórí wọ́n ti rí ọ̀ká ayé bàbá wọn yọ̀ ká yín bàbá tó bínú ó yọ̀ ká yín. ní orígun orígun bá dẹ̀ yìí bàbá wọn ò sí ní orígun kẹta nígbà tí mi láyé. ààrẹ lè bọ́ àwọn kẹ̀kẹ́ lórúkọ àkọ́kọ́ ṣùgbọ́n bàbá ti ìgbìn lórúkọ àkọ́kọ́ òun máa ń sílẹ̀ mẹ́ta. Dùkú lẹ́lẹ̀ ẹ̀rọ báyìí tí a máa sọ̀rọ̀ méjì lèyí. Orí àpéjì ni a máa parí ẹ̀ kó dàbọ̀ Ìdí àti ìjogún bá ọ̀rẹ́ rẹ̀ tó báyìí. Hmm. Ọmọ ọlọ́ ẹni ẹ lábẹ́rẹ́ àìsàn. Ọlọ́pàá kó àpò. Kọ́ọ̀lẹ́ máa ń bẹ́ ìwọ̀n bá ní kàtọ̀ lẹ́lẹ́ àti ìmọ̀ ń bá lè ju epo ọpọlọ máa ń tó ìta. Ọlọ́pàá àpò. Àgbà ń bẹ́ òun wá mọ̀ ìyẹlẹ́ àwọn ọmọ. Ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń jẹ́ ọmọ abẹ́rẹ́ tó ń tó lè fẹ́ láti kó láti náà ọ̀kan bẹ̀rẹ̀ láti rẹ̀ ń lò. Èyí ọ̀rọ̀ àpàdé àti náà kó. Èmi ọmọ ọjọ́ ọmọdé yóò kó pàdé tó náà o. Bí bá lọ sí Umaru tó ìwọ ìyàwó rẹ̀ jáde wáyé rí iwájú rẹ̀ wọ́n á bí ẹ̀fẹ́ rẹ̀ wọ́n á bí ẹ̀fẹ́. Àti gúúfù àti wọ́n ní ètò. Ìdí ó kó pàwájú ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀rọ̀ nàìjíríà alùpàá yà máa dàní ẹni ìgbì kó bá jẹ sí àpò tó ọ̀dọ́ ìfọwọ́kọ̀lẹ́ à wọ́n ti ní ilé tọ́ àwọn ìyàjá yàtà aláfà. فرح المخلفون بمقعدهم خلاف رسول الله. أنا ما يندلون بمساجد وندقوا وأنا بيروم ìdáàbàbọ̀ tó lè lọ wọ́n ti ya pàdé bí àbẹ̀lẹ̀ yẹn ká lọ làwọn lọ yàrá ni ọ̀ká lọ bàbá yìí ẹ̀rọ yìí àbúrò ọmọ yìí ìyá yìí àti níbi tí ọlọ́run tó bá lọ nítorí yọ ìyàlọ́ rẹ̀ díẹ̀ pé nínú ló máa ń bàjẹ́ bò kò dé àwọn ọlọ́ yẹn pé àwọn ìlú ọ̀nà gbogbo ọ̀nà. Àwọn ẹ̀rọ ń lò bọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀nà. Ọ̀nà ìlú wọn lè yẹn lọ. Ẹ̀bá ọ̀rẹ́ tó bá ọ̀rẹ́ tó ta. Ọ̀rẹ́ tó ta. Ẹgbẹ́ ìlú lọ́lọ́ èsì lọ́lọ́ fi yẹn di ọ̀pá lẹ̀ fún bàtú lọ lẹ́ta àbẹ́ ìfi yẹn di ọ̀pá lẹ̀ lórí. Gbogbo ọ̀rọ̀ bá ìwé ẹ̀sìn tó pé ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀wá lọ́jà tààmù. Afẹ́fẹ́ àwọn akẹ́rẹ́ ti bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ wà lókòó. Àwọn náà fi ní sí. Lòdì ní máa rẹ sí ní ó jòwó lọ bí ní òyòrò nínú bóyá ìtàn bóyá sẹ́ǹtì bóyá ìwé ẹ̀sìn olùmọ̀ àtúnkú. Ọlọ́run àti nínú olóyìí. Tẹ́lẹ̀wà káàkiri á ń jájárí àwọn Ẹni wọ́n kọ kí wọ́n fi owó wọn àti ẹ̀mí wọn jagun sọ́nà ọlọ́pẹ̀ ni wọ́n kọ̀. Ní kí ni? yóò bá fẹ́ ẹnu yìí bọ́lọ̀ ọ̀rá sílẹ̀ lọ́wọ́. Omi ń bá òun ní ṣe, kú òun ní ṣe. Ó ní ọ̀rọ̀ náà ní mú òun tó kọ́ ẹ̀yẹ bá ń bọ̀ bá ń lu àgbà ní ó ti dá báwọn. Ó sùn lọ. Ìjọba ó bọ̀ tọ́ọ̀gbó má kù àbá àdúrà àkọyé ọlá ẹ̀wọ́rọ̀ mọ̀lẹ́bí wọ́n á ní owó tí wọ́n èyí ná tí a máa ná mọ́jàlá ọ̀nà owó tí wọ́n èyí ná wọ́n sì máa ná àbáwọ̀ ọlọ́wọ́ mọ́jàlá ọ̀nà wọ́n èyí tí rẹ̀ lẹ́yìn àkéyàké ẹ̀kọ́ ẹ̀kọ́ mẹ́rin kó yẹn náà nù. lórí ìkólẹ̀ ọ̀nà nù. àwọn àti ọ̀rọ̀ ọ̀fìn yàrá wà lálẹ́. وَكَرِهُوا أَنْ يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ Ẹni wọ́n kọ́ kí wọ́n náwó pẹ̀lú owó wa, kí wọ́n náà ẹ̀mí wa, tó gbọ́nà ọ̀dọ́ ẹ̀mí wa ọmọ ọ̀pọ̀ wọ́n tún bá wọn tún máa bí a aláàjì tàbí bọ́dà bàbá ẹ̀ẹ́dẹ̀ báyìí ní ẹlẹ́ni ìwọ̀n tẹ́lẹ̀ wọn ti pè nǹkan ọlẹ́ni ìwọ̀n ò yíyọ ẹ̀mí ìwọ̀n ò ṣe. ọ̀kẹ́ ẹ̀mí ẹ̀rọ jẹ́ àbí ọ̀kẹ́ tó àtiwá pẹ̀lú ẹ̀ ìjọ́ ìjọ kò wọ́n ń bọ̀. Intorno che devi dire, nere, deve dire contatto la Bakao kute ìyẹ̀wúrí lọ́nà ìlànà ìdùnnà. Ìyẹ̀wúrí lọ́nà ìdùnnà. Ìdùnnà ló ń dání. Ṣé ìyá ń pọ́tọ̀ bí àbí bọ́ọ̀lù bọ́ọ̀lù àwọn ìlànà ìdí o? Yóò ti sọ pé bọ́ọ̀lù bẹ́ẹ̀. Nígbà tí èdè ni wọ́n máa ń fẹ́ màá ń gbé dáadáa rẹ̀ wọ́n ti ọ̀ọ́ jẹ̀ máa ń fẹ́ lọ Ọlọ́wọ́ ti àná yìí. Àmínà. Wọ́n ti àná ìmọ̀ nípa. Àmín. Wọ́n ti àwọn ará. Àtàwọn àti olódodo wa. Láwọn ayé, láwọn ẹ̀yà lọ́ba akẹ́kọ̀ọ́ lọ́rẹ̀ ẹbí lára ọlọ́pàá ìyá sí i. Ọlá akẹ́ni ọba dé bí hmm. yọ parí. Kàbàkàbà. Yọ parí. Ìjọba ọ̀nà ọ̀dọ̀ wo àwọn ènìyàn yọ so. Ọ̀pọ̀ ẹlẹ́gbẹ́ déédé ìyá àdúgbò lọ́dọ̀. Lọ́kọ̀ pọ̀. Ẹni tí ìkẹ́ ìdíje náà déédé náà bẹ̀rẹ̀ ẹni tí ọlọ́ba bẹ̀rẹ̀ rọ̀ sí ní àtàwọ̀ tí ẹni ọba ń padà lọ́dọ̀ ọlọ́gbọ́lọ́ ọ̀rọ̀ gbogbo bẹ̀rẹ̀ gbogbo bẹ̀rẹ̀. láti dáhà ní ìjọba ọlọ́run ti padà lọ́wọ́ tó ké lójú yóò pè bí a ti nǹkan báyìí ẹni ní ọjà pé ṣé ìwà ìlú mu ọ̀rọ̀ omi ẹ̀rọ ẹ̀rọ ó lọ. alábòóyè ẹ̀yà ti di pé ṣé kì í ṣe ìtọ́nà igbó sí ìdí o pé kí máa ń lọ pẹ̀lú ọkọ̀ báyìí o bí ìbá ti ṣe pé ọ̀rọ̀ ni máa lò. kí ni ọ̀rọ̀? àbúṣe lọ ni. ṣé ìyàn bá já mọ́ wọn? ọlọ́àbò wọ́n lè ṣe wàhálà bí ẹnìkan ọ̀rẹ́ ti mú ìwé ẹ̀rẹ́ dọ́rẹ̀ kan ti wọ náà wọ́n yóò wọ ẹ̀yẹ á bẹ̀rẹ̀ sí wọ kankan. Gbọ́sẹ̀ ọwá ti kọ̀rọ̀. Yóò náà dọ́sẹ̀ wò. Ẹ ẹ̀gbọ́n yóò kìlọ̀ náà àbá kìlọ̀ fún àwọn ọ̀dọ́ àmì ìlàjì. Wọ́n mọ̀ sí àjọ. Wọ́n yóò máa lọ fún ọjọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ lẹ́tọ́jẹ́ ìjọ ọlọ́pọ̀lá tó lára ó máa jẹ́ o ó máa jẹ́ o kọ́lọ̀ ọmọ máa jẹ́ o ọ̀dọ́ òmìnira ní ọ ẹ̀rù déjì àwọn ọlọ́pẹ́ jọjọ́ o ọlọ́pẹ́ àbẹ̀jọ́ alábẹ́ ẹgbẹ́ kalẹ̀ mọ́pọ̀ ìjọ pàtó tẹ́tẹ́tẹ́ ní lọ. wọ́n á lọ yọ bàtà. tẹ́tẹ́tẹ́ ní lọ sí yẹn ìwọ́n náà ń wò rẹ̀ ìwọ́n dáa.

nìkọ́lọ̀ ọmọ òṣèlú ní ọlọ́pọ̀ ogun lè fi mẹ́ta yìí wọ́n ń pèsè níkẹ́ ní kàáàmà ìmọ̀lọ́wọ́ ẹni ọlọ́run kàáàmà yẹn ni pé ọlọ́run ti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìjà tẹ́lẹ̀ bí àtúbọ̀ ọwọ́ ẹni gan. àgbàmọ̀ máa ń lọ́rọ̀ máa jẹ́ wọn. Iná àgbàjọ́ ti fún mi gbòòrò ìgbà. Wọ́n á ní àjà, wọ́n á ní náà, wọ́n lọ́kọ̀ọ́ ọ̀rọ̀ ìdájọ́ fi pa sẹ́yà ọdẹ ìníyọ̀ wọ́n ń jẹ́ lẹ́nu kò dùn. Yá àdọ́dọ̀ rẹ lọ́ba kúlò ní àbájọ rẹ̀. Wọ́n àti sájà ń bẹ́ni ní oóóóóóóóóó ọlọ́run gbà. Ọba ẹ̀sìn gbà. Ọgbà. Kọ̀ọ̀bá ní gbogbo àwọn ẹrú ọlọ́run di àbá. Èyí ẹ̀jẹ̀ ìmọ̀ ọlọ́run àbá. Ìbọ̀lọ̀ mi kọ ìmọ̀ mọ́mọ́ tẹ́tẹ̀. Àwọn akérèdọ̀ ẹgbẹ́ máa dẹ́wọ́ ọlọ́run tí ń tẹ lára pé ní ọkọ yẹn ní ilé ọkọ mọ́ yọ ọlọ́run àkópa ọlọ́run ọkọ̀ lórí pọpọ lọ́wọ́ àwọn dọ́là bèèrè. yọ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ló wọ̀ máa. kò sì máa lọ sọ. ipò owó jẹ́ wà rẹ̀ níta máa bàbá lọ́wọ́ ẹgbẹ́ pé wọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ó kù. wọ́n ọ̀pọ̀ àbúrò rẹ̀ wà bọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀pọ̀ bí wọ́n bá jẹ́ ó rájá kò jẹ́ ọ yóò jẹ́ ha yóò jẹ́ ọlọ́ jẹ́ ha. Àti àkílé máa bàtà tó mú àwọn wọ́n bá dáwọ̀ tó ní wọ́n ní nígbà máa dé dáwọ̀bì àti àfíríkà ilé ìdí àfẹ́lẹ́fẹ́ ìgbé ńlá àfẹ́lẹ́fẹ́. Jáàmà náà láti wọlé sí yáà jáà tẹ̀lẹ̀fẹ́ nígbò ní àfẹ́lẹ́fẹ́ ìta. Wọ́n ti wá ní wàhálà bàbá mi ní ọ̀dà ọ̀rọ̀ pẹ̀lú fún wọn fi àpáyé dáná wọn torí látara ẹ̀yẹ́ dídúgbò látara ẹ̀yẹ́ dídúgbò olóró tó ní ìpàdà sí yíyí nínú ara wọn àbí ilé ìkéwé ìdáwó kí làwọn yóò ní àjọ ẹ̀rà nílẹ̀ lẹ́yìn nílẹ̀ ọ̀rọ̀. Islam. Ìgbà láti ń kéwú tí a bá ń kọ́ wọn ní kéwú látàárọ̀ ìrọ̀lẹ́ ibi tí ẹ̀bá máa ń jọ kejì gbogbo dákọ́ àkọ́ ọkọ̀ àìyíká. Ó dàlẹ̀ náà, ó dàlẹ̀. Wọ́n ọ̀gbẹ́lé kéwọ́ máa kú lé kéwọ́, àmẹ́ ti mẹ́lẹ̀ kéwọ́ yàtí sílé kéwọ́ náà ọba ìlọ́pàá ti lé lé kéwọ́. Aago márùn-ún nígbà tí sáà lájà lórí ìsàmì. Wọ́n ti kó lé kéwọ́.

tẹ̀wùlìkì ní àdájá kíléré a ní ẹ̀yẹ̀ méjì ní ọdẹ̀ méjì lẹ́rú náà nígbàyẹ̀ a ní kan bá dà a ní kẹ̀lẹ́kò alájìlá kíléré ní ìbàdàn alájìbàdà jíní èdè jí èkó àwọn ẹ̀sìn ní olóòtú ọdẹ̀ méjì ní ìlú bá áfíríkà sí bí àdájá kíléré bá gba bàyá dábàdàn jáde ìjáde lè ìjímà kàrámẹ́kẹ̀ lè ìjímà tí ó tàbí ajá pé máa ń lè bayan àwọn oúnjẹ wà tó lọ lórí náà ni pẹ̀lú ẹni ó jọ kó lórí oúnjẹ wà tó wà yàtà bá tàbí lè yọ̀rọ̀ lọ ṣùgbọ́n ní pé ẹni gbogbo náà ní ìwọ̀n tó kú wa wọ́n fi hàn wá ní pé ẹ̀rí náà ẹ̀rí ẹ̀rí tó wọ́n parí gbogbo àwọn ilẹ̀ ìfúnwa ní àárín kàwọn jà ìrọ̀lẹ́ ìjọba tó ti yóò yẹ o. Abá kọ̀ ló kó àti bàtà àti ìjẹ́ kaba kọ̀ lóye. Ìjọba àwọn ọ̀dọ́ ìlà yìí, Ráyé ọ̀gbọ́n náà wọ́n máa ń jẹ́ wọn. Àwọn ní àbá àgbà títà òbí fi lọ́lẹ́ sí márùn-ún yà á bí. Pé wọn máa lọ́wọ́ ọmọ sáà ni wọn. Àdùn náà tọ́yàn tí wọ́n ti ọmọ tuntun bá bẹ̀rẹ̀ ọgbà wa yóò bu ọmọ tán wọ́n ní máa ń gan. bí náà wọ́n ní ilẹ̀ Ìbàdàn ó kún ilẹ̀ Ìbàdàn sí púpọ̀ lábàlá súnà. má dáwọ́ bí yóò ti ń bẹ̀rẹ̀ jẹ́lẹ̀ tó lá. àmọ́ tí àwọn nǹkan tí wọ́n máa ń bẹ̀rẹ̀ Yorùbá náà tí wọ́n máa ń bẹ̀rẹ̀ Ìjọba ń sáà bá àwọn tí tẹ̀lú bá wọ́n ti tẹ̀lá. Ní bàbá bá dé sí máa dàrọ́ mi. Ra mọ́nà ti lá. Wọ́n wá jẹ́ ìmọ̀. Wọ́n jẹ́ ìmọ̀. Wọ́n nílẹ̀ dáwọ́dá. Wọ́n ò sì ṣe ìmọ̀ àdìgá gbogbo àwọn àyè ló máa lọ. Ìmọ̀ àyè tí bàbá máa ń lọ ní ilé ìjẹ́ òtúwa níbi ìkà. Wọ́n wọ́n rà bàbá náà rí ló fi ìjókòó kíka ìyáàtọ̀ yìí nàìjíríà ti kàn. ìfẹ́ ẹ̀rọ àkàtà yẹn bí ìmọ̀ tó kù àlẹ́kà tó lábọ̀ wọ́n á máa lọ́lẹ̀ yìí ìgbésẹ̀ wọ́n ẹ̀rọ rẹ̀ lọ́nà. Hmm. bàbá wa ní ìwà ńlá sáwọn ọ̀rọ̀ ilé bàbá wa àgbàdì máa dà ó ti tẹ ní bàtọ̀kùnrin wọ́n gbé bàbá gbé bàbá rẹ̀ ń gbé wọ́n máa máa rẹ̀ lọ rẹ̀ láti ìdí ìgbà ní bàbá ní ìgbà tí wọ́n máa kí bàbá rẹ̀ yẹ bàbá rẹ̀ tó wọ́n máa fi pa ní ìgbà rẹ̀ ń bàjá bàbá rẹ̀ kọ́ bàbá ní kọ́ wà lọ sí ìgbà rẹ̀ ìlẹ̀ wọ́n wà sí àwọn ìdí aago méjì o kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ máa kó lọ ìlà ilé lábẹ̀rẹ̀ kọ́nà ń jẹ́wọ́. Ìgbésẹ̀ là ń gbìyànjú láti tẹ́lọ̀ pa fẹ́ sọ lóògbà bàbá máa ń bàbá ní ìjìnà. Wọ́n gbìyànjú lọ, wọ́n gbìyànjú lọ, wọ́n gbà ìyànjú lọ. Ẹsẹ̀ ìwé ìbàdàn ló. Kọ̀rọ̀ bà wá. Ní ojú mọ́lẹ̀ yìí. Yẹ̀wò méjì ẹjọ́ wà ní àìmọ̀lẹ́rú àìmọ̀lẹ́rú pé yóò mọ̀ ẹja àwọ̀ àálẹ̀ pẹ̀lú tí ní kà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ àwọn tẹ̀lé lọ́rọ̀ bàbá yọ́gá lọ́rọ̀ bàbá ayatollah ní ìyàwó wọ́n bá jọ bíbù rí àwọn ẹ̀fẹ́ tí ó pẹ̀lú bàbá ní ìyàwó bá kọjú lòdì ní má pè lọ bẹ́ẹ̀ òní lọ tí wọ́n fi bẹ́ẹ̀ òní débi tí ó bẹ́ẹ̀ kónú wọlé wọ́n ò wú àwọn sáàdókò wọ́n lè fi bojú lábẹ́ ìwé ẹ̀kùnlá màmá ọ̀wọ́ bí ebi ebi àwa àlójú wọn ẹ̀wà ló bí òun ọ̀pá ló ní mẹ́jọ̀wá ló rẹ̀ mẹ́jọ̀wá ló rẹ̀ lórí wọn náà wò pé

ìwà ń wo ẹbí pọ̀ tí òun náà alẹ́wà ní ojú ìyàwó kò bẹ̀rẹ̀ lọ́wọ́ màmá wọ́n jẹ́ lọ́dà tí ojú òun wọ́n jẹ́ àbá àdúgbò orí wọ̀ òun. sallallahu alaihi wa sallam. nabi dùdú dáwà. Bàbá yẹ ọ̀rọ̀ mi ìdílára fún un. Olówó bàbá yìí kàn fún àdájà àbíyẹlé. Bí bàbá jáde lé bí bàbá yẹ ọ̀dá ìmàní òyìnbó bàbá yẹn kó ìṣòro tó pọ̀. wọ́n á lò ní ìbò kọ́ alájà sí ilé jẹun bàbá wa ń lò ó wò ní gbọ́ fún gidi yé ó ní gbọ́ kí ó yé pẹ̀lú kí máa fi èdè ìbò kọ́ ọ ṣe ó ọ ọ̀kà máa rìn rí lè ni jẹ́ ìjúwe rẹ sí Yorùbá ẹgbẹ́ rẹ tí ó sì máa jẹun sí lọ́dọ̀ sí lọ́dọ̀ rẹ olówó á júwe fún àyíká ìdílé. Mọ̀lẹ́ ọ̀rá ti kàn wọ́n lásán àwọn bàbá. Ìgbà àtìlélé wá dé ní ọba wa ń táàbọ̀ yàn tó bẹ̀ àtìjáde lè kéwú àwọn àtìlé lọ ọ̀rẹ́ ìjọ ní Wọ́n ti láti ń kọ́ àlẹ́jà tí lébí èrò láǹfààní kó wà láti yẹ pẹ̀lú àwọn àtàkà tó kò yẹ. Àwọn ìyá akẹ́kọ̀ọ́ náà lọ́gbà àmọ́tàbá kọ́ àlájá tí wà lórí bá àwọn ọmọ pé ẹ̀dá kù ẹ̀dàlẹ́ yìí tí ìgbà àkùkọ ní ẹ̀dàlẹ́ pọ̀ yóò àtà àkùkọ àtà ìwé ẹ̀kọ́ nípa ẹ̀rọ ní kù náà ẹ̀dá kù àkùkọ bá kọ́ ìdẹ́kọ̀ bí èmi náà fẹ́ láti wọ́n gbàgbà ìdíwájú ní sèwé máa wá ní ìyá ara ẹ̀rọ lọ́kẹ̀lẹ̀ yàrá máa bọ́ tàbí ìmọ̀ yẹ bàdàkà ti lè dé àyè yẹ. Gbogbo ọdún bá ń bẹ̀rẹ̀ yà rẹ̀. Abẹ́nìkan, abẹ́nìkan, láyé àbílẹ̀ òbí àrẹ̀. Òun náà ìmọ̀ ọlọ́run náà. Mo jẹ́ bá kọ́ òun náà kílẹ̀ tó máa ń pè kàkà untuk berbaik baik korbannya. Bukan ini dokter. Untuk emak, emak, cai. Mau orang aku, mau jumpa. Di rumah, orang jodoh, Sebelum ini kan ada di bawah, di bawah, di bawah, di bawah, di bawah, Gbogbo ẹni tí ọlọ́ba fún láǹfààní kó tẹ ìjẹta tó jọ ọ̀rọ̀ lọ. Jàbá kó tì máa fi kó tì máa lọ́wọ́ lọ́rọ̀. Wọ́n ní àwọn tá a sọ̀rọ̀ náà wọ́n wá sọ̀rọ̀ ọdún lẹ́nu bí ní ẹ̀sọ́. ọ̀pọ̀lù látàrífèrú sílẹ̀ àárí wọ́n ní ẹ má tẹ̀ láti lò ògùn láti òkú pé ìgbóná bẹ́ńtà òun lágbára lásìkò yìí. àsìkò yẹn ọlọ́run ti ní àdánwò ti ní àmì ìwà òyìnbá yẹn pé àkọ́kọ́ náà òun ní ẹlẹ́kẹ̀ẹ́jì iṣẹ́ ń lọ ojìnà ìlú ojìnà ẹlẹ́ẹ̀kẹta ìtọ̀kùnrin àjá náà àbúkọ́ ti àwọn àgbẹ̀ni inú ẹ̀nẹ́bẹ̀rẹ̀ àgbẹ̀ni wọ́n bẹ̀ àbádà lówó àgbẹ̀ni bẹ̀ wọ́n lórí kí ọlọ́run da ọ̀rùn wa máa pàdé ló bá jẹ́ àdáni ìjọba fún àwọn ará pàdé náà lórí ìfẹ́ wọn pé èyí ará mi nílẹ̀ yìí nǹkan owó ní ọ̀rọ̀ dáàbì látọ̀tọ̀ náà ìfẹ́ ìlérí yẹn. Àwọn ọ̀rọ̀ ajọ́ wọn náà wọ́n lórí kàbí ẹ̀ẹ́ wọ́n ti di súnà bẹ̀tì súnà wọ́n kàtà ọ̀gá nígbà tí wọ́n ti lọ bí wọ́n tó bẹ̀rẹ̀ wọ́n ní ẹ bá lọ mọ́kà ọ má kọ́ ọ́ lé má kọ́kọ́ wá lọ màdínà o mọ́kà ní ẹ kọ́kọ́ lọ o lórí wá lọ màdínà kọ́kọ́ ẹ wà ní mọ́kà ẹ̀yàn tó lè fi mọ́kà ọ̀nà wà á dàgbà yìí o ilẹ̀ ìdílé ọlọ́wà ẹ má lọ tòṣìlẹ̀ àbọ̀ àńlọrẹ̀ dìde dálẹ̀ yìí. Àtẹnabọ́lé náà bẹ́ẹ̀ lè gbé áà ìjọ náà rè áà ìwọ̀n nígbà. Kẹ̀wá lọ rí àlàyé àmàdìlá ẹni kọ́kọ́ ti lè máa mọ́tà lórí ẹ̀rọ ẹ̀rọ. Àwọn ẹ̀rọ yìí ńlá kẹ̀wá máa ńgbà tá a kọ́kọ́ lọ mọ́tà ní yá ọ̀dọ́ àbáyé tàbí ọ̀dọ́ náà. Mú òṣèlú ní ìyẹ̀rẹ̀ torí ayé mọ́tì ìdìbò yìí ni mọ́tì ìdìbò yìí ẹ wá wà ìjẹta ìdí mọ́tà ti ibi adúmọ́láàbà anáàbì ní polẹ́ẹ̀dì mọ̀nà ní polẹ́ẹ̀dì mọ̀nà à kí ni a tó wọlé ọdún mọ́. agbélé kan ní màdínà padà lọ sí agbára àpárí yẹn a ní ní nígbà tàbí ló lè yẹn lé ta ọdún ta gbé mọ́ta sí ti bẹ̀ àwa ń dín ìlú ìdè tẹ́lẹ̀ ìmọ̀ta náà dá o òun náà ní òun náà ní níbi o ọ̀rọ̀ ọdún máa ń jìgìdì o yóò dá fún yẹn lóde lọ́dẹ̀ fún yẹn kálẹ̀ ìgbà ọdún padà so nígbà tí màdínà tó bá ti pé ilé bẹ́ẹ̀ ìyá lẹ́bẹ́ wọ̀ ẹ̀ lè wọ́n lọ́dún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ń dì wọ́n bàbá ní ìdè ga ìdí kíláàsì ilé tó yẹ láti láti sílẹ̀ fún yẹ. wọ́n ti tàbí báyìí wọ́n ẹ̀ lóṣù. òbí ti ẹ́ ti gbé ìgbà rẹ̀ kalẹ̀. yàrá agbélé yẹn ní ìyá sọ́ra àpá ìgbà òní ya náà bẹ̀rù bá lọ́wọ́ mi wọ́n ti gbọ́dọ̀ yẹ̀dá ọ̀dọ̀ ọkọ́ àjàmíà bíbẹ̀ ibi adé nínú ọ̀tá àti ìjànà rèé àwọn ìjọ àwọn ìjọwọ́ dàgbọ́ wọ́n lè lẹ́tọ́ níbi náà ọdún bẹ̀rẹ̀ lóò náà màdínà ni a pè màdínà ni a pè mọ̀nà wárọ̀ yìí àwọn jẹ́ pàtàkì láti lù mí yẹ. Ìjẹ̀bù náà ní sẹ́láì láì. Bẹ́bá láǹfà ní ẹgbẹ́ o lásìkò. Wọ́n ní ẹ máa lọ máa lọ fún ọ̀rá káfíìrù fìlà àárí. قل نار جهنم أشد حرا

ẹ̀bára máti ní mọ́nà ayé yìí kẹ́ẹ̀ẹ́dẹ́ kọ́rọ̀ ìjẹta ọlọ́run wọ́n tẹ̀ padà lọ ogun náà wọ́n tẹ̀kù náà òkú bíbẹ̀ta ẹ̀yẹ náà kó yé bàádà ní ìka ló lọ láọ̀kánú yẹ́pùkà ogun náà tí a bá jẹ́ pé ọ̀pá yé wọn kí ni ń gbóná láyé ọlọ́run kú jẹ́ ìdí ń gbóná lẹ́ tí ìṣẹ̀fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́nà ọ̀gá àtàlì iná yìí já máa lè rọ̀ náà iná jọ wa iná jọ wa iná jọ wa ìbẹ́ẹ̀kù mara ní ní o pé iná jẹ́ ìdáfẹ́ iná jọ iná jọ iná jọ iná jọ wo jàmá iná jí ní kó jò iná jí bá jò jọ sọ pé iná jò ẹ̀yà kò fẹ́ náà jọba máa gbé ìyàwó ọ̀bẹ iná tẹ̀wọ̀ iná tẹ̀wọ̀ ó ti kọjá. Iná jà nẹ́pọ̀ olóògbò gbogbo làákà yìí. Ọlọ́mọdé àwọn náà rẹ̀ ó kà á ní. Gbogbo ẹ̀yìn obìnrin gbogbo ẹ̀yìn obìnrin àtọ́ríkà tẹ́ gbà mọ́nà. Tọ́lọ̀ wá ń sọ ìjáàbù di éèdì fún yípadà. Ẹgbẹ́ àwọn ìjáàbù náà fẹ́ràn wíwá, fún ìyẹn máa wá sí ìmọ̀ra tó, á, ṣé ìgbàgbọ́dọ̀ báyìí yóò ká nìyẹn tọ́wọ́ ilé pẹ̀lẹ́ ń ká ọlọ́mọ ọdún yẹn ẹ wà fẹ́ mà bẹ́ẹ̀ bá ń dín ẹ̀yẹ ẹ̀yẹ ọkọ̀ jáde ní ìfún náà wà. ẹ̀rọ ìgbọ́n ẹ̀yẹ ìgbìyànjú ẹ̀hálẹ̀ gbélé jàrá wọn ọmọ àti ìkẹ́kẹ́ jáde lọ́wọ́ dára ìyá yóò fi fáyì lọ́nà ọgbọ́n ògbà yóò wà lọ. Àwòsówò àwòsówò lọ́dà. Mílé máa ń yẹ. Mo ìbá ti fi gbogbo abẹ́rẹ́ bẹ́ẹ̀ ní sọ pé òdodo. Iná fi ọ̀hún ẹgbà ìlú ọlọ́run ẹwà gbòjá pẹ̀lú ọkọ̀ ọlọ́run àti náà táyé àtàrẹ àti ẹ̀yìn àtàwà mẹ́tòtò wa. Tẹ́wà pé náìnáìnáìná tẹ́wà pé tí jẹ́ lọ́pọ̀. Àbẹ́ọ̀rẹ́ tí jẹ́ lọ́pọ̀ gbogbo lára tí wọ́n gbọ́dọ̀ kí ni wọ́n ń gbà wọn. Ó rẹ̀ tó wo ọlọ́wọ́ ọjọ́ ọdún wa. Náà, fàbí ẹgbẹ́ àkúrò kọlílá, wọ́n ni ẹbẹ̀ kúrò kẹfì rọ, jẹ́zá Lílá tààrọ jẹ́ tìbí kúrò. Ọlọ́wọ́ pọ̀ ní àmà Bíbẹ̀ tí ń tọrọ yóò kọ́lé ẹgbẹ́ àkúrò kọ́lé ilá. Níwọ̀n ni ẹ̀rẹ́ mi ò. Wọ́n lè ẹgbẹ́ kúrò kẹfì rọ̀. Jẹ̀zá lè máa ta lọ́rọ̀ yẹ fi dìbò. yóò sọ tí ó tẹ̀lẹ̀ bí kò tí ń tẹ̀lẹ̀. ẹ̀rọ ìbáyìí ẹ̀jọ̀ ẹ̀jọ̀ máa wọ́n nítorí pé ẹ̀ ń bọ̀ wá sun kó tí yóò sọ. pẹ̀lẹ́dẹ́ àbúkọ̀ yìí ẹ̀rọ ni wọ́n bá o nítorí pé ẹ̀ ń bọ̀ wá sun ẹ̀kún yóò ti kí ni ó ń bọ̀ tí ó bọ̀ gbogbo ẹ̀ ń bá ìjọba ìjọba ìjọba fi lè yẹ ibi tó wọkọ̀ dé yóò fi ẹ̀rọ yára dáàdìyà ẹ̀ẹ́dẹ̀gbà. Ilé ìlà lọ́pìtòrò wọn pè, ọ̀yá máa lọ gbogbo ẹ̀kọ́yọ́ lọ́run. Ìjọba tẹ́lẹ̀ lọ́pọ̀ dára pé á máa lọ́pọ̀ lọ́run máa máa bí bèèrè àárọ̀ èyí máa tọ́ ó à. Wọ́n Ọ̀rọ̀ lọ́pàá ọ̀rọ̀ àwọn ọmọdé wà báwọn ẹni díẹ̀ ibi tó fi yẹ wọn wò bí a kò ní fún ọmọdé ní onímọ̀ bọ́lá kò bẹ̀bẹ̀ wọn rẹ̀ fọ́nbẹ̀. àwọn ìnà mẹ́lẹ́ pé ìjọ bèrè wọ́n yẹn tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ wọn bá tẹ̀ yẹ mọ́lẹ̀ sẹ́mà kí ẹ fẹ́ pa ibi owó kí ẹ fẹ́ pa ibi owó ń bò gbé dàgbà ó bá ètò wá kúnlẹ̀ ó wá lọ kókó omi gbẹ ọkọ ìlú ó wá kún ná pé ó kún ná ti kún nípò yáà kún yáà kún sí èdè nípò ọlọ́ àwọn ọmọ sẹ́gun ìbẹ́ ẹ ẹ̀ máa ń lójú bẹ́ẹ̀ púpọ̀. lápapọ̀ ọ̀rọ̀ ọjà ìgbé ẹgbẹ́ ìtajà tó wọn bá mú ìdánwò wá bá yín lórí ọjà yín pé ẹni ọlọ́run wá bá yín ọjà àwọn wá ṣe bí ẹni ní ẹ̀ka àti fún wọn à ń bẹ ní gbèsè fún wọn o kódà tí a bá ń wà rẹ̀ sí ọ tí a ń wà kọ́ bẹ́ ní gbèsè gbèsè máa gbé à ọlọ́run ẹ̀ ní ẹjọ́ òun yẹn ọ̀rẹ́ kúnyà bọ́sẹ̀ ọ tọ́lá àárẹ̀ òbí mú pé ìdábẹ̀ ẹgbẹ́ ọmọ òsì yìí lọ́sọ̀ọ́ ọkùnrin wa ń gbọ́ àánú àjẹbọ yẹn. àwọn ọ̀rẹ́ àgbẹ̀ wo wọ́n bá bá sí lọ́dà ń lọ ìtọ́jú nínú yẹn dábàá ń tọ́jà nínú darí àwájà mọ́ gbèsè yóò lè kó lọ́dà yìí lọ. èyí náà wà òkè. Olé ọ̀lẹ́ ni ọjọ́ ọ̀pọ̀ wáyé rẹ̀ ọ̀yá jẹ́ tó rú mọ́. Ibá ń tí ọ̀nà bí i kọ́ ọgbọ́n mọ́tò dáadé tó gbé tọ́ ẹ̀ẹ́dẹ́ àìmọ́bìnú ẹ̀dá àwọn ọgbà yẹn ẹ̀ẹ́ bá ti gbàdúrà ọ̀rọ̀ máa ń sọ fún ìlérò àwọn àkọ́ ìlú ẹ̀dá pẹ̀lẹ́ à ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ bá ti gbàdúrà ọ̀rọ̀ jẹ́ àtà. bí mo bá lọ pé dàpọ̀ bá ti ní gbàdúrà pé ọ̀pọ̀ olóko olóko. olóko olóko. Ah. kọ́mọ náà yàrá ìwé ẹ̀kọ́ ọ̀kọ́ akérèmọ́gbé lásìkò bá tó yọ. ìbá àtàmọ̀tẹ́ fún. ọ̀rẹ́ ti lẹ́gbàá yóò tó bọ̀. tọ́ọ̀rẹ́ kò dé kàn. ẹ̀yin ọ̀wá nípa lájọ̀ àbẹ̀ ẹ̀yin ọ̀díjì ni mẹ́rẹ̀ bò an samu da wasu kan lokacin na bada wasu yau ne ọkọ̀ wani ẹni ní wannan zai gbogbo gada ní lọ́wọ́dá da wasu lóòrùn-ún ya hafi ne a wata ta an zaune lọ́wọ́ da ya wace ya dafa wani wukiya òmìnira ìgbà pẹ̀lú bàbá ti ń lọ. bẹ́ẹ̀ni bó ti sọnù. mo ní bàbá wo. mo ti sọnù.

Alo alọ́bíyàwó lọ́dún náà ẹ bá rọ́sí alọ́bíyàwó ìyàwó lọ ẹ́ ọ̀dọ̀ náà gbọ́ àti ilé ọmọ ìyàwó wọn mẹ́rẹ́ sí kàtà lọ sí ní ọ̀nà tí wọ́n bàrẹ̀ ọ̀nà tó yìí jẹ́ ìrúwà ìrúwà ìrúwà ìrúwà ìrúwà ìrúwà lọ́jọ́ yìí ọ̀làjà àti ìrúwà lọ́rùn ìrúwà àpòdà lọ àpòdà lọ́wọ́ àti ìrúwà àbẹ̀rẹ̀ sáà gbogbo èyí fi wọ́n lọ bí ìṣesí àwọn ìfẹ́ Bẹ́ẹ̀ni ká bá fi ọ̀nà rúrúrú fi gbé ọ, wọ́n sì fi ọ̀nà èyí tó gbà ọ́ lọ́wọ́ Ta ni ọ̀pọ̀ lẹ̀ lọ́wọ́ lọ́wọ́? fún ilé yìí ọlọ́dún ẹ̀rẹ́ ìlú wọn bá wọ gbogbo ẹkún bọ̀ tẹ̀sán ẹ má fi tọ́lọ́ ń jèrè ẹ ní ìtàn fún báyìí bẹ́ẹ̀ ló ń jẹ́ nìyẹn gbogbo ẹyin obìnrin tí ẹ bẹ́nu aṣọ àlàyé abẹ́rẹ́ ọkùnrin bẹ́ẹ̀. Amina. Wọ́n lọ sọ wùlá tó lálẹ́. Àwọn tó tà tó lálẹ́ jù lọ́pọ̀ yìí. Wọ́n tó sọ adé ní àná ń bẹ̀ mọ́. Gbogbo bá a fi ṣe wẹ́wẹ́rẹ́ yìí lórí ìtawá àti ìdílé. Ṣùgbọ́n àmọ́ ipò lọ́rọ̀ ń pọ̀ dọ́dọ̀ rẹ̀. Gbogbo ìṣesí tá ń ṣe ọmọ àníyàn dáa fún pé ọmọ mo ti rọ̀ wá ẹ mọ̀ jàpọ̀ tètè bínú mọ́ ẹ̀yà máa ní tó gbogbo àtà bí wẹ́rẹ́wẹ́rẹ́ ti pàtó lọ́rùn ẹ̀yà máa ní tó lórí pé ta bá bí lọ́rọ̀ bàbá àti ní ìbọn ìjà mọ́. La ilaha illallah. Ṣé hmm. ẹ̀ bá tàbí kátó wọ́n rọ̀ dáná àwa pariwo ọ̀rọ̀ ìpè ń bí pé ẹ̀mọ́ pèpè máa pápá lọ èyí yá wọ́n sì ní wọ́n wọ̀ ẹ̀dá bù. afẹ́fẹ́ ọ̀gáàrà yìí ẹ máa gbé mi ẹ làwọn máa gbé mi ọ̀pọ̀ ló ti tóbi yín náà ẹgbẹ́ mi ẹ máa ti kíkẹ́ máa sáré ọjà máa ń lé lọ. mẹ́rin tàrà náà àdéhùn náà mọ́túmọ̀ ìdí ìsìn ọlọ́run máa yẹ àyà àti ìwọ̀n kọ́kà mọ́ wa. ní ọ̀gá ẹ̀ka ẹ̀kẹ́ ìlàwà ìyẹn náà tẹ̀lé sọ̀rọ̀ ẹgbẹ́ lọ́dún wa bí lọ́dún tẹ̀sí lọ́dọ̀ rẹ̀ ẹ̀wọ̀ wa ẹ má jà máa bẹ̀rẹ̀ wọn lórí aráyé ní ẹ̀dá kan wọn lé wọn máa ya sí yẹn jọ wọn máa kọ lù wá ìyá wọn lójú wọn wọn da wọn ló gbé wa o bàbá ti di aláṣẹ wọn wọlé pé pé pé ọmọ tí mú wá pẹ̀kí ni ọ̀sọ̀rọ̀ hmm. nígbàtí ya ẹ̀fẹ́ máa tàkà àfà ọ̀fẹ́ tàkà àgbà sí nígbàtí ọ̀fẹ́ tọ́ fi pé yá àwọn ọmọ yẹn àwọn ọmọ yẹn náà ló gbé ìyájẹ ọkùn ti jùkì ní inú epo gbóná ojú náà òkèrè gun ìkejì sínú epo gbóná ojú náà òkèrè gun kò mẹ́ẹ́

ọmọ èdè mọ́mọ́ yìí náà ẹ̀rẹ̀ tó gbé sínú kìíní yìí náà ọmọ náà ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé yàrá mẹ́ yàrá máa wò yàrá máa wò iná adára dúníyà wà ní nàdájà ẹ̀rọ. wọ́n lọ wá sọ̀rọ̀. ìyá ayé rọrùn jàǹjẹ́ wà lọ́jẹ́ pápẹ́ tí wọ́n dùn síbẹ̀. ọmọ kì í yẹ láyà. ọmọdé mú lọ. lábàlá bẹ́ẹ̀ ìyá máa wá máa ṣépè kí àwọn ọkùnrin ọma kejì náà tó náà tó sọ̀rọ̀ nínú ọmọ mẹ́rin lọ́gbọ̀n ìpàdé mọ́ ọmọ ẹlẹ́kejì náà ni ẹlẹ́ ọmọ àdùn ẹ́bí akramakumullah pàtíò náà ìmọ̀ wọn lọ́rùn náà tó ní ìbámu kí máa ọmọ ẹ̀ jùwéjì ọjà ábìdù sọ́ọ́díù fáìdù òsìlọ́ ni ẹni rẹ̀ ni olówó ní tẹ́tẹ̀tẹ́tẹ̀ kí máa sọ̀rọ̀ kí máa jèrè amẹ́rin tẹ́tẹ́ ayé a máa jèrè lónìí ọ̀dọ̀ lákọ́kọ́ ọjà náà yóò tọ́ yóò jèrè yóò jèrè yóò tọ́ lọ́ba iṣẹ́ tí ò ní sọ́ọ̀tì aláàrùwẹ̀ wọn ṣe kí ni sẹ́yẹ kó wọn sí lọ́ọ̀dì kan ọlọ́ọ̀dì kan nìyẹn bá bá lọ́wọ́ sí ìsọ́ọ̀tì rárá. àwọn àwọn aláàtàkùn ìgbàlá nìkan wọn lọ kọ́ ilé tí ó mọ̀ sí lọ́ọ̀ bẹ̀rẹ̀. látàárọ̀ tí yóò fi tú láti yóò fi má ìrọ́lẹ́ ìrọ́lẹ́ ìrọ́lẹ́ ìrọ́lẹ́. ní ihe ẹ̀bá ní bùkátà ìjọba lọ́bàdọ̀ ní olè ìjọba rẹ̀ ọba ní yáàrọ́pì omi wọ́sọ̀láti wọ́sọ̀láti ní mọ́ ma n gbọ́dọ̀ lọ́wọ́ ewu ní ti níbẹ̀ máa ń ilẹ̀ tí wọ́n jọ kejì yẹtọ́ kọ̀ mọ́lẹ̀ yáa dúró jù yáa dúró jù yáa dúró jù omi wọ́n sọ̀dá sí omi wọ́n sọ̀dá sí ìwọ ọmọ tó bá ń gbọ́ wa ìwọ ọmọ tó bá ń gbọ́ wa bàbá rẹ ìyá rẹ á máa forí gbálẹ̀ lọ dákùn. forí kómi olóòyò àdáhùn bí a máa ń gbà nílé ọmọ a sì máa ń gbà fún ọmọ. ẹ ṣe bàbá. àdáhùn bí i máa ń gbà nílé ọmọ a sì máa ń fún ọmọ. tó kí ẹ kọ́ lọ sí kankan tí bá ti bá ti bá ti yàgò ọlọ́run lọ́ọ́ sí. gbọ́dọ̀ sọ pé ìgbẹ́ lóṣù rẹ̀ wọ̀n láì lọ́dọ̀ ọmọ lọ́kẹ̀jì ó tó tà lẹ́fà tàbí ń pèwò jẹ̀má tàbí ń pè yẹn ìyá rẹ̀ yẹ ó tó tà lẹ́fà ó ń jẹ́ mẹ́ta ìyá tó dé yáájú rẹ̀ jù yáájú jù yáájú ó tún ní wùmí wàlúùrà wùmí ọ̀sọ̀lá bí mo ti bí ìyá mi. Hmm. ìyá ní ọ̀dà ọmọ ọlọ́pàá o láàbù mẹ́tìkò láàbù mẹ́tìkò àtàyàrọ̀ wùdúwà mọ̀mọ́sáàtò yà ní àtàyà májòkó láyé tí ó máa rí ojú oníṣìnà. lóbìnrin ah. àwọn tí a ti bàjẹ́ ayé lóbìnrin yọmọ tó pé dùwẹ́jù kò bọ́ọ̀dì mọ́ kò pẹ̀lú ẹni tí ọ̀dà mọ́ jíjẹ ní nú ẹ̀sìn ìtàwá o inú ẹ̀ àtẹ́bí lọ́sọ fún wa o inú àwọn ti lọ ní o nígbà tó lọ sí fún ọdún máa pàdé aládìẹ ma hó adì aládì kódà àbẹ́ ẹ̀kọ́ àwọn kẹta tó kún ní ma torí yẹ ìyẹn ní dèdè ní ọ̀rà mọ́ ọ̀rọ̀ ọ̀gbọ́n tí a dúwà lẹ́yìnká ìyà ní ojú rẹ̀ tọ́ ojú rẹ̀ tí tọ́ tọ́pọ́lẹ́pálẹ́ tí òkú wá fẹ́ rójú òun máa kọ́yẹ́ tó kó sì nìyọ́ àmì ọba àtijọ́ láti gbàdúrà ìyáyí yẹn lérí ẹ̀. lọ́hàpọ̀ ọgbà fún wọn gbà lórí ẹ̀mí. làwọn máa israẹli bá ń ròyìn ìbádà dùrẹ́sì yá lókè pẹ̀lú ní yóò kò sí dùrẹ́sì mọ́. ààtọ́ ni gbọ̀dá ìsáàrìlù sáàrìlù sọ̀rọ̀ ààrìlù obìnrin ká ń bẹ lórí ikú panipani lọ wọ́n lọ fi ẹwà rẹ̀ sí àdẹ́wò pàdá tí bá kú ọgọ́rùn obìnrin tó dáa dájé ń jọ́nà àjọ ẹwà tí ẹ̀jẹ̀ kan kò lù gbọ́rọ̀ ìdọ́kùtọ́ pàǹtì ọwá tó ń sìn náà àwọn ọba àwọn orí àwọn adájọ́ léèdè àwọn ẹmọ gbé yìí wọ́n gbé lift kẹ́lá pé gan fún bí bẹ́ẹ̀ ló bá gbọ́ tó ní ẹwà ìjókòó ẹlọ jókòó jẹ irú àwọn yíò lè ní ti ní ọ̀dà o ẹni à dákí ní ẹrù ìwọ oògùn bẹ́ẹ̀ ni à ọ̀dà ẹjẹ́ tó ẹjẹ́ kí òun lọ kó lọ jẹ òun kó lẹ́gbẹ́ lè lọ sí rẹ̀ wọ́n ti báyìí nìyàn ní mọ́wọ́ ni òun kò sí náà rẹ̀ ọlọ́run gbogbo tí ó ń dà ní fẹ́ náà ọlọ́run ọlọ́run tó dáwà ní kẹ́lẹ́ wọn gáì sí wa ṣé ẹ máa ń gbé jẹ́ lórí wọn ní àwọn kámẹ́rẹ́ ní máa ń lò lórí ẹgbẹ́ sí ẹgbẹ́ sí ẹgbẹ́ sí ẹgbẹ́ obìnrin sí obìnrin tó lọ lọ máa ọ̀rọ̀ jáde wà ìdí ó sì bàwọ̀ kìí fi sọ pé kò ní fi sọ pé àmì ìtọ́ màkọ́jẹ́ ló ń yọ̀ wá. ọ̀dọ́ náà sì bá pé ẹ̀rọ obìnrin kan ẹ̀yìn ọ̀gá ni lẹ́nu kìníkà olówó kìníkà ní lórí ẹ̀dá fún òun fẹ́ ma ah, ah. òun ti bẹ̀rẹ̀ fẹ́ àbá àbá ìyọ́ àwọ̀ òun ti bẹ̀rẹ̀ fún wa ń bọ́rọ̀ lórí gbogbo ṣe é wà ẹ̀dá fún àbá ti sáré rẹ̀ lórí ṣe é ọlọ́mọ mọ̀ wá o ilé yọ agídí ọ̀rá o yẹ kò sí kìí ṣe tó ọ̀rá o àwọn ìwà mẹ́lẹ̀ kọ́ máa mọ àwọn pàrí mọ́ níwájẹ́ o bó ṣe lọ́ máa ń yẹ o rákàlẹ̀kùn Tani o ẹni tó wá béèrè ọ̀rọ̀ ọlọ́dọ̀ ẹni o, ọlọ́run tí o sìn ọ̀rọ̀ tó dé ọdẹ́bí. Pàtàkì wa. Lọ́la ń yíjú sí ìjọ ẹni ìlú láìpẹ́ ìrìn àbí èkó káyìn náà kó lò ó. Koríko ó ti sábà yára lórí mi gbogbo ọ̀nà téèyàn á fi lọ́rọ̀ yà ló dá ìfúnpọ̀ kò ara tó owó rẹ̀ lọ́rọ̀ rẹ̀ ọdún náà máa rẹ̀ lọ́wọ́. ní mo dúró dà sọ̀rọ̀ yìí máa fi mú dúró ìtẹ́ ìmọ̀ òye ní mo dúró sọ̀rọ̀ fi déédéé ló ká dúró ẹ̀. àwọn ìdúrà wa jọ déédéé àdéhùn ọ̀rẹ́ lọ́wọ́ lọ́wọ́ máa gbé one million fẹ́ lómi ó ló gbé lọ wá sí ọ wá sí ọ nígbà tí òbí sọ̀rọ̀ rẹ̀ ní wá sí ọ àbí àyíká ten million ní tuma hundred million ní tuma lọ́dọ̀ èlò ní ìyìn ó ti wọ́n gbé déédéé tó fi dídé tiẹ̀ náà wá èyí déédéé tó fi dídé tiẹ̀ náà. Kẹ́sìndé kéwàá lè sọ pé lára bá àlùmí pé bẹ́ẹ̀ wà yìí sí kí máa kóyàn lọ ńlá kí máa kóyàn lọ ká kí máa bẹ́ẹ̀ lọ́kùn lé ìwà yìí. wọ́n náà gbà ó kéré yẹ kọ́ sọ́dọ̀ náà ibi táwọn ti lè fi àwọn ìdí báyìí láti bá ara kan mẹ́rin kọ́kọ́ lọ sí pé wọ́n darí wo rẹ̀ bí billion billion ní ilé ìjọba billion ní tó kẹta wọn lọ sí ìgbà kẹta wọn bá. bẹ́ẹ̀ máa wọ́n ní ẹni òun gbé lọ tí òun já gbé tó gbé lọ wádà ìlú ọlọ́run tí wọ́n jẹ́ kọ́ wà ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá lẹ́jẹ́ ìwé tó wà náà wà láàbù wà láàyè máa wọ́n wáyé pẹ̀lú wà lọ́rùn ó wà láàyè aláàyè aláàyè aláàyè lábẹ́ ìwé aláàyè abẹ́ ti dé ajẹ́ ìsọ̀kọ̀ rẹ̀ àti náà wọ́n bó ní ara lọ́gbẹ́ mọ́ títí ọ̀gbẹ́ náà. Ìwé tí ó yà sí kọ̀ọ̀tà sí lójú bá tó bẹ̀rẹ̀. Lọ́wọ́ àwọn ilé sọ́jọ́wà sí ilé léde nílùú ìlú rárá. Ọ̀dọ̀lọ́ bá ẹnìkan tí ń dẹ̀rẹ́ jẹ ní pé wọ́n ti ẹ̀. Ọ̀rẹ́ adára jẹ, ọ̀rẹ́ ọlọ́pọ̀dà ọlọ́pọ̀dà bẹ́ẹ̀ wo wá bí ṣe ọ̀dọ́wọ́ ẹ̀kọ́ wà bẹ́ẹ̀ tó ní kiri ọ̀dọ̀ èmi àbúndàdà gbé ọ̀dàdà máa bọ̀ bí wá sí lóde wá wà bọ̀ bí ló bá tà fún adaran ló bá tà fún adaran ní ọ̀rọ̀ bá di ọba di mọ́tì lóyún bá di ọlẹ́rù pàdé ìlẹ̀ parí lẹ́yìn ẹ̀dá mìíràn. alákàtà fún àwọn ará ọmọdé ti fẹ́ẹ́ ti wá gbọ́dọ̀ sọ àwọn ti ríra ọlẹ́ ti lóyún àmọ́ mo ti fẹ́ kọ́dọ̀rọ̀ sí i nígbà ọmọ yẹn bá dé lẹ̀ ẹmúdé tò nílẹ̀ àbùsọ lónìí ẹmúdé tò nílẹ̀ oṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ pé ọlọ́wọ́ wọ́n di àdẹ́wò wọ́n di àdẹ́wò wọ́n di àdẹ́wò tó ọ̀rẹ́ ìrẹ́jọ àwọn gẹ́gẹ́ máa amẹ́gbẹ̀ẹ́ ìyá ti pẹ̀ lórí ẹ̀ èpè ìyá pẹ̀ lórí ẹ̀ èpè ìyá ti ara rẹ̀ yìí ẹ̀yin obìnrin tẹ́lẹ̀ gbọ́dọ̀ yìí ẹ lọ pa ọmọ yín kalẹ̀ kẹ́ ẹ̀rọ fún wa ẹ̀rọ bẹ̀ fún wa dípò pọ̀pọ̀ jẹ́ fún yẹn ẹ̀rọ ta tànà táàtọ́ yẹ ẹ̀rọ àwọn yín ìtàtòrí náà ẹ̀fọ́ ọ̀fọ́ náà àmọ́jẹ́ tí ó lọ ọmọdé ó wá lẹ̀ yóò sì lọ́dẹ̀ sáàpù tó lọ́wọ́ lọ́wọ́ wọn láti láéláé iye òdòdó alẹ́ fi ẹnu owó kàlẹ́ ti fẹ́ áà mo máa sọ́ra ẹ̀fọ́ àrí bàbá bàbá ẹ̀fọ́ àrí bẹ́ẹ̀ má jẹ́ kí bàbá ó bí ọ ẹni ọlọ́run ní agbẹ́sẹ̀ pé èmi mú un. nígbà gbàjọ́ lọ́ba ti gbé orí ma tó ọ̀rọ̀ yá ló lọ fi àrùn ọ̀dọ́ àwọn aláṣẹ ìlú. yùrẹ́jù yé ẹni ọlọ́run yé ọmọ ìdílé o kọ́dẹ̀ tó yí o wò ní dẹ́mọ̀ pàtẹ́wó lòun o ẹ̀ẹ́dá tó kọ́ lóyún o. pàtẹ́wó náà ẹ̀lẹ́rẹ̀ tó kù wọ́n ní àbẹ̀kìní kan ní ẹni tí ó rúgi ẹjọ́ òkúmà ẹjọ́ gbogbo ẹ̀ orílẹ̀ rẹ̀ ìwé ti ìwé ti náà nígbà tó tọ̀ka rẹ̀ lẹ́rọ̀ ìgbésẹ̀ ìyòmọ́ ní tọ̀ka rẹ̀ igbó nígbà bẹ̀rẹ̀ ti kó àkébò ilé rẹ̀ tẹ̀ta gbàdẹ́ máa tẹ́lá wù á wọ́n máa wúlé lórí ọba lórí kí ló dé kí ni òde ọmọ rẹ tó bèèrè ìyà tó tó ń bọ̀ ọ̀dùn táàbù sí ẹ̀kọ́ méjì léèdì méjì léèdì ha ọba torí kodò yóò gbòdó òkè báyìí kílẹ̀ fún ìjọba mo ti rí kodò yẹn kílẹ̀ fún ìjọba tó ti kò ti gbòdó òkè yẹn ha gbogbo ẹrù gbogbo ẹrù ọkọ̀ rẹ̀ yìí. Wọ́n ló olóòrùn ìsìnà ọmọ ìsìnà fún ogún ẹ̀rì ẹ̀sùn bá ti ní. Bàbá bá bá bá dùn kòkè kòkè ẹ̀gbọ́n lọ́wọ́ wọn ò máa rẹ̀ nìyí. Wọ́n máa ń padẹ́ nì. Ìjà wọn dùn òní ẹ̀dá ẹwà dàpọ̀ ẹ̀jọ̀ ẹ má bẹ̀rẹ̀ ní ẹ bẹ́ẹ̀ fẹ́ mà bí ọ̀rọ̀ ni ẹ má bẹ̀rẹ̀ ní ẹ wọ́n ń lọ́tọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní ẹ fò láàyè bẹ̀rẹ̀ náà bìlà. àwọn afáà ní gbogbo wa tá a bá ní ìṣòro ká má jẹ́ ọkọjá ọpọlọ wa tayọ kákọlọ sábọ́rọ̀ náà. Ó ti lè kí ọ̀rọ̀ wọn tó ẹ̀kọ́kọ́ lọ bá ọlọ́run náà ti náà bí ìṣàkó ọlọ́run. Tó ògidì ṣe dé o. Gbàmí bó ṣe máa gbà wọn ní rẹ̀ ó sànù ni o. Wọ́n ń tẹ́lẹ̀ ojú ẹ̀ bá mi. Sẹ́kì ń tẹ́kọ̀ fi ojú ẹ̀ nìyẹn. Bọ́lá ti lè oṣù tó wọn ní ojú ọ̀rọ̀ kan. Wọ́n ti fẹ́ àti ìgbàlá yóò sì náà sọ̀rọ̀ náà wọ́n yóò lọ sí náà sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n lọ òun mọ̀ unang wọ́n lè yí o ìwọ náà tó akọ òun náà ń sábà díẹ̀ ó máa ń dọ́gba o àyùmọ̀ kan tó ti wò ẹ̀fọ́ yàtí yóò ní mà ìmọ̀ á ẹ̀ka olùmọ́kè di ẹni tí ọmọ sọ pé iná ẹ̀yìn ẹ̀sìnbò yìí tí wọ́n tẹ́lẹ̀ bá wùyà bá olùmọ́kè lọ olùmọ́kè bí bẹ̀rẹ̀ olùmọ́kè bá làákà díẹ̀ ọ̀nà tẹ̀ ọ̀dẹ́dẹ́ ọ̀nà tẹ̀ ìkàkọ̀ àní. ọ̀nà tẹ̀ ìkàkọ̀ àní lọ́ọ̀dà sọ̀rọ̀ lọ́ọ̀dà àní bí ọlọ́wọ́ fi àbẹ̀rẹ̀kà àbájọ ọkà yẹn fúwọ́ fàjà fọ́ọ̀mà ọwọ́ àwọn ọgbẹ́ àwọn ọkọ̀ àní ẹ̀gbẹ́ yìí wọ́n ẹ̀dà wọ́n lẹ̀ mọ̀ àríkà ẹ̀rọ wọn rẹ̀ lẹ́ka kò lè káàkó yẹ́ kí ẹ̀dùn lọ́wọ́ ti lẹ́pàá yí ẹbọ́ kàtí ẹbọ́ kàtí ní ipò lẹ́bìdó rẹ̀ èyí lẹ́ẹ̀tẹ̀ àìmọye ẹgbẹ́ ìjọ ẹgbẹ́ ó tù ọ̀rọ̀ gbẹ́rẹ̀ jíta nílẹ̀ àtọ́jú sí àbáfẹ́ rígàtọ̀ yẹn ṣé ẹnìkan náà rèé kẹ́kọ̀ọ́ ní yóò kìí ìjọba tó tọ̀ ṣé ó lè tẹ́ pé àti nílé ìtàpá ìjọ òdá àbá àwọn ọmọ pàpà rẹ̀ láti sọ fún ẹ̀tọ́ wọ́n sì gbẹ̀lá ní ẹ̀rọ léèrè ìmẹ̀lọ wọ́n tó fún ẹ̀kọ́ rẹ̀ kò lọ sí kéwù ìdìbò wọn náà ìyá wọn náà ní mọ kéwù wọn ní mọ kéwù báwa kọ́ bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn má ìbáàdà dó náà ni àwọn mọ̀ pé náà fílà o náà fílà o bàbá ẹni pé ní ìyá ẹni pé ní àádáńbẹ̀ dáadáa ọgbẹ́ náà ibi mọ̀ wà ó máa ń mọ̀ sí náà lọ ọ̀rẹ́ máa ń pọ̀ sí mọ̀ ìwọ̀ ọ̀gbàlẹ̀ ìmọ̀ ọ̀pọ̀ ní ẹ kó wọ́n dà wọ́n bẹ lórí ọ̀rọ̀ ẹ̀yà àwọn àpá àti wọn bẹ lórí ọ̀rọ̀ ẹ̀yà fẹ́kọ̀ọ́ ẹ̀yà ló jí lọ́wọ́ ọmọ sẹ́fẹ̀ ìtọ́jú ọmọ kẹsìfẹ́ kọ́mọ̀ parẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ mọ́tò lọ sí ọmọ yẹn tẹ̀ yẹn mẹ́jọ kọ́

هو العليم يضل من الآيات وهو العليم wọ́n ní ìmà ọ̀sọ́rí jẹ́ ìrìnà ìtọ́ ìmà àti nìkan àmà a máa kọ́ bẹ̀ ní òkú aláìmàkà wọ́n ló wọ́n máa tẹ̀ máa pé ara èèyàn lọ́wọ́ yàrá sí ara sí mẹ́ta lọ́wọ́ yẹ̀mú sí àrá sàrà ní ọkà òye bẹ̀. ìmà ọ̀gá mẹ́rẹ́tẹ́ gbogbo ọmọ kékeré bá ń sáré owó tí ń sáré owó pàpàá jùlọ ọmọ tó bá gbà ìmọ̀ lọ fẹ́ pé àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ń ní tẹ̀ máa báwọn kẹ́kọ̀ọ́ lókè bọ́wọ́ ti máa fi báárà yóò fi máa ń eh, tọrọ jẹ ẹni bá ń bá jẹ ayé rẹ̀ kọ̀ọ̀kan yóò ti kẹ́kọ̀ọ́ lókè. gbogbo báárà tó bá fi fẹ́ bá tó kó gbàdọ̀ náà làwọn ti á lẹ́kọ̀ọ́ náà wà ní yàrá ya kí ní ẹ̀rọ tó kù jálẹ̀ ọmọ nìyànjú lòdì àbá èyí tí wọ́n fẹ́ máa lé kí ilé ẹ̀mà àti bára àti ìgbà ìjẹ ọ̀gá àti ilẹ̀ làwájá ní ọ̀nà rẹ̀ lánàá tí wọ́n ti dìjú kan tí a kọ̀ ọ̀lẹ̀ tí a fi wá ẹ̀mà tó fi lónìí ọlọ́run tó máa fẹ́ máa yí. ẹ̀ka máa lọ́rọ̀ lé ìrọ̀rùn ní ìtumọ̀ pẹ̀lú. ẹ̀ka lọ́rùn sáà láti ìgbé náà ni. ọwá ní ìgbà tí ìmọ̀nà ẹ̀dá bẹ̀rẹ̀ ìjọ ó ní iye ju àwọn táàjọ́dọ̀ ń bà náà àwọn àtọ́tẹ́lì àwọn àjókò ọmọ àgbọ̀ rẹ̀ á nígbà ilé náà wà ọlọ́jọ́ kan bàbá tó bí àwọn tọ́rọ̀ tó gbogbo rẹ̀ ní ìjọba tí èèyàn máa ìwúwo pé àà ní ẹwà tó wà sí ìyára àti kàtàkì wà sí àbọ̀tọ̀ ìtaàkù yìí ìtaàkù. Tí wọ́n ló bá mi jẹ́ ọmọ àti mi nì. Títàkù ló ní tí wá kó dà gbogbo àwọn àgbàlagbà akéwọ́n lòdì lókè nìyàn àjọ lè kí ó lọ lọ lè kí ó mú sáájú lọ sí kí ó lò ní ìdẹ́gbẹ́ sí kí ó lọ kọ́lọ́kọ́lọ́ dàmà lọ́rẹ̀ ọ̀pọ̀ ní ìfẹ́ntà láìláìlá ọ̀rọ̀ ní ìdára ìlú kọmọ kékeré máma kọmọ máa gbọ́n lọ pé bó ní ìdè ní mọ̀ lẹ́gbẹ́ ni ó ti máa fi bára kí ó ti máa lè lókùjọ́ rẹ̀ gbogbo ẹ̀kọ́ fídíò ẹ̀kọ́ fídíò kókè lókè kó àwọn tí wọ́n kéwú lókè tí wọ́n lè ní láàrín lọ́dún kò náà tí a kéwú lókè kí lájáwùdá àkórí wọn yẹn. Ìdí olóde ẹ̀kọ́ lọ́dún mi rárá. Ìdí màá ní góòlù ní màá. Góòlù máa wà níbi tí wọ́n ti máa yẹ ẹ̀kọ́ mẹ́rin Ìdí náà ní a ibi àdúgbò jáde ilé pẹ̀lẹ̀ ni òkúta tilẹ̀ ni ẹjẹ́ wọn gbé dé orí iná ẹjẹ́ wọn gbé dé ọjà kókúta òkúta bí náà bá wà kó fẹ́ bára wí. níbi orí náà bá jẹ́ ọjọ́ ìjẹ́ màmá dé bọ́ ní mímọ́ ìjọ ọ̀tọ̀ òjò mi ó kó yẹ bọ́ọ̀dà. Ibo ni wọ́n wà àwọn ọjọ́ wọ́n tó ń tọ́kọ sí lóòrò. ìwé ìdájọ́ wà ní pé ẹ̀rọ fún ọ̀dà ìyàwó léde kan ní máa ń fi náà sílẹ̀ àkọ́bá bẹ̀rẹ̀ ọkàn ìgbèlè ọmọ ọ̀dà wọ́n tó ń fi ọmọ rẹ̀ rí bó ti bọ́ tẹ̀lé lórí rẹ̀ wọ́n máa yí mọ́ni àbúkà sábà bá rẹ̀ Ẹ̀sà máa rẹ̀. Ọmọ ní àbí àrọ ẹni fùlánù ọmọ fùlánù dáadáa báyìí ní bàbá àwọn ó ti bá màmá àwọn sọ níbi báyìí lẹ́gbẹ̀ẹ́ lé ẹgbẹ́ ìsìn náà. Òun ni wọ́n dàbẹ̀ pé olórogbo títà gbogbo ní gbọ́dọ̀ yẹn lọ. Olùlọ́mọ kejì lọ sọ̀rọ̀ nígbà tí mo lọ. Ẹ̀kọ́ ọ̀fẹ́ ni pé kí ló kó bá wàhálà ìgbéyà. lọ́wọ́ nígbà tó kú ẹ̀rìn ìfẹ́ẹ̀fẹ́ nílà owó sí ńtọ́bẹ̀rẹ̀ ẹ̀rìn ńtọ́bẹ̀rẹ̀ tó lóbìnrin ẹ̀rìn pé a tẹ́bẹ̀ màmá yìí ọ̀nà tí ó bàtẹ́ ní ló rẹ́ǹtì sí pé ah ẹni ò túmọ̀ tẹ́pẹ̀ lọ́jà mú lójú mọ́ rẹ́rìn ẹ̀rìn tó wọ́n túmọ̀ rẹ̀ ní gbogbo Nyaba ni ìjọba yìí ti di pé àwọn máa pa ọ̀dà báyìí àwọn máa fọwọ́ ara báyìí àti àwọn àgbékà rẹ̀ ó wá sí ìmọ̀ ẹ bá sí ìmọ̀ náà ní ní agbára ọlọ́run àwọn àkọ́lẹ́dá wọn wó ìpadà láti ilẹ̀ yóò kéjọ ọkọ̀dé pẹ̀lú ìpẹ̀ yìí àwọn àdúgbò ìkọ̀ gbogbo ìlọ́kọ̀dé yìí. ó lè wọ́n wọ̀ ọ́ yìí. déédéé pẹ̀lú ẹ̀rú náà lẹ́kọ̀ọ́ padà síbẹ̀ wọ́n náà gbọ́ owó ìṣẹ́lẹ̀ ọ̀nà ìgbìmọ̀ ìgbòòlù ẹ̀fẹ̀ ibẹ̀ ẹ̀fẹ̀ ibẹ̀ bó ń kọ padà kó máa fi lọ́ọ̀ gbà bẹ̀ ní a bá sọ ìwé ìdìbò ẹni àbí kó dàbí ìlọ́lọ́gbìn hmm. nígbà tí àdẹ́wò padà já sí ẹ̀kọ́ bẹ̀ wàá rèé o ẹ̀kọ́ bẹ̀ ni pé kẹ́yìn ìyá má ti pè fún ọmọ yín ẹ má gbé yìí èyí bàbá ẹ má ti pè fún ọmọ yín ẹ má gbé yìí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ nìyẹn ẹ̀kọ́ ìkejì ni pé dùrẹ́jù ó sin ọlọ́run ọ̀sán sí inú ìbàdàn ọlọ́run ọwọ́ ajá mi wò ọwọ́ àti ọlọ́run kọ́ yọ òun ọlọ́run padà yọ ọ́ wọn ní aṣọ fún yín o gbogbo ẹ̀yin tí ẹ bá wà nínú ìdẹ̀kùn ẹbí ìdẹ̀kùn yẹn máa rọrùn o kí ọba tó ní ìdẹ̀kùn tó kún yín yẹ kó lè yọ yín yẹ bá ní ìdí ọlọ́run wípé tẹ́lá ẹ̀yin náà máa ní ìdí ọlọ́run pé á ah, ọlọ́run kò ní kẹ́rù kù báyìí wọ́n fẹ́ wọ́n máa ń jẹ́ sọ bẹ́ẹ̀ tẹ́tẹ̀tẹ̀tẹ̀ tẹ́tẹ́ wọn náà ti fi ìdẹ̀kùn rẹ mọ ọlọ́run níjọ́ tí ìdù rẹ jù lálàáfíà ọlọ́run ní ní sìn nígbó gidi wàhálà ó kí ọlọ́run yọ ọ̀nà tọ́lọ́ ń bàjọ́ yìí ó kò ó kò yẹ dáhùn ọ̀rọ̀ tí mo mú lọ́wọ́ ọ sọ̀rọ̀ yẹ kílíà ni ọ lè lọ dákọ̀ sọ mí mọ́. Àdájọ́ wa wá ìtàn yìí, wọ́n àbáwé inú ọkọ̀ wọ́n ní àti mọ́sílẹ̀. Kìí ṣe sáré ìkáyà kan ní bàbá kan. Ìtàn òdodo ni. Nígbà àwọn ọmọdé lórí àti àjáde wọ́n lówó jáde bọ́lọ̀ ọ̀hún ní ìmọ̀ jáde bọ́lọ̀ ọ̀hún láàpò jáde bọ́lọ̀ ọ̀hún láàrín wájú ìdí ẹ̀lọ́ jẹ́ wa ìsìnkú ti bẹ́ẹ̀ wà láàrín ìwọ̀n ti bẹ́ẹ̀. nílé ìrọ̀ nígbà tí ní tẹ̀sí òní bẹ̀rẹ̀ yìí pé kájúkó wo kájúkó rántí lọ àwọn iye ìgbà tó ti yọ yọ yọ yọ yọ lójú ojú lójú ayé ni o. jẹ́wọ́ gbogbo tí wá ń jẹ́ ìṣòro bá wà náà lẹ́yìn tí ń jẹ́ tàbí fún wa lẹ́yìn wọ́n á pé àwa àtàjà ń bì lẹ́nu ẹ̀ńtọ́ wa sọ ẹ̀ńtọ́ wa gbọ́ àwa tún ọ̀gá ìdíje fún ọlọ́run ní bàdà ọlọ́run wò gbogbo òṣòro tí a náà bàjẹ́ sí wọ́n á pé àdéhùn mi fúlùlà ń ṣe wọ́n á ní sí ìlà ìrànwọ́ àwọn اللهم صل على محمد كما صليت على ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المهتدين غفر الذين انعمت عليهم ولا تنزل عليهم ولا تضرهم لا يرحمهم رحيما اللهم لا تكلم الى محمد الى بين الى ولا حاجه الدنيا ولا يا ارحم الراحمين يا رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد انك حميد مجيد ọlọ́wọ́ àwọn àwọn èyí tẹ́ bá di ọmọ wa lọ́nà lánàá ọlọ́mọ ni yòóyìn nú ọmọ tó àná báyìí wọn ni dáwọn. bàbá ọmọ ìyàwó kì í o ìyá ọmọ ìyàwó kì í o jazakumullahu khairan wa sallallahu alaihi wa sallam.